kú ojúmọ́ o àjíire bí. aago mẹ́fà àti kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní iléeṣẹ́ wa níbi traffic radio ninety six point one fm tó kalẹ̀ sílùú èkó ẹ máa bá wa kálọ. Pámilé kí ló ń ṣe bí? wọ́n ní mi ò kì í ṣe dára tó ní spoon. mo gbogbo aeroplane tí ó máa ń fò àti àsìkò tí wọ́n máa ń kọjá. bí ẹ̀yà ara ọkọ̀ ṣe rí bẹ́ẹ̀ náà ni ti ìyàn rí ẹ́ńjìn ọkọ̀ yìí ó ti knock. Ah! omi kọ́ ló ń ṣe mí two million ló ń ṣe mí. ọmọ kí ló ń bá bùbọ mẹ́rin ló dé fọ́nbù lọ àgọ́ shoot one shot dé. lovely voice. mo ti wí pé iṣẹ́ kọ́ ló wá kọ́ mi báyìí láìkí àná. Uh, èmi kọ́kọ́ láìkẹ́ èmi ló kọ́kọ́ láìkẹ́ èmi kọ́kọ́ láìkẹ́ alẹ́ mi ló kọ́kọ́ láìkẹ́. ẹ panu yín mọ́. bẹ́ẹ̀ kò ló ṣe kẹ́ ṣe. ó ní làákàyè. ṣé lóòótọ́ ló wí. èmi dàbí tí ń jẹ. ẹnu ẹ ti dùn jù. wà láyé láì mọ̀ lọ́pọ̀lọ́ kò sí mọ́tò tí ó wà náà tí ò ní ní brain pause. Obama everybody ló mọ̀ pé France ló win World Cup. paul emanide France ló gbé World Cup Pogba is from Guinea Dembele is from Senegal Tolizo wá láti Togo mo lè mọ ká fún ọ kí mo ká lọ kí mo ká lọ. ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ bígà mo ní ká kọ̀ máa sùn á máa sí tán ni mo dẹ̀ bí pé kí ló ṣe ní kankan ò ṣe o. ìfọ̀kànṣàlàyé ta ni nínú àwọn mẹkáníìkì see how make I see now now. Ah, what dé o. Ṣé ẹ ever marry mechanic? <laughs>